い dọ̀sọ̀ wà ní omi fọ́ ẹ. Ìwòdòwò ògbò lálẹ́ wà ní òtí rẹ̀ ẹ. Ṣé mi ò rí pé o ti ṣiṣẹ́ lọ láti òwúrọ̀? Kòkò tí mo ní gbàgbé mú bẹ níta. Àràbá yamuyamu mú bẹ lóde. Àwọn olùkọ́ olùkọ́ pọ̀ wọn ò lóhùn ká. Àwọn lábò lábò pọ̀ wọn ò lóhùn ká. Kí ló ṣe yín sìn? kí ló ṣẹlẹ̀ ẹ̀yin ayé ẹ ti wá mi débí. ẹ̀yin ayé ẹ tún ti débí. Request your ride via Rider app and go anytime. Ẹ tún ti débí. Skip jàre. àdùkẹ́mi mo wá bẹ̀bẹ̀ o. bàbá kò sáfọ́. jẹ́ kí okó mi mọ́. jẹ́ kí okó ọkọ rẹ̀ ó mọ́. jẹ́ kí okó mi mọ́. mo ní o jẹ́ kí okó bá. kí ló ṣẹlẹ̀ kí ló dé. bó bá ṣe ni mo nà mú àyà rẹ o jẹ́ kí ẹnu mi. àwọn àjẹ́ wọ́n ti dé àwọn ọṣọ́ ayé ẹlẹ́rú onínú ó ṣe ewúrẹ́ tó wọlé tí ó kágò ó dẹran àmúso ìbàrẹ́ ni mo ṣe àgùntàn tó wọlé tí ó kágò ó dẹran àmúso ìbàrẹ́ ni mo ṣe ó ṣà òkè <laughs> ìbàrẹ́ ni mo ṣe ó ṣà òkè ìbàrẹ́ ni mo ṣe ó ṣà òkè ẹjọ́ ojú mi ṣe ẹ kásọ ẹ kú déédéé wòyí ètò yìí ní pẹ́ rárá ẹ. Eh, mo believe power tower lórí òkè yìí eighteen plus ni nítorí pé even uh, Zubac gan ó sọ pé ó láti pé eighteen kó tó lọ sórí Facebook mo dẹ̀ fẹ́ believe pé gbogbo wa àwa ah, incapacitated gbogbo wa la ní capacity gbogbo wa ní mental kíni wa ló wà sound kò sí wèrè láàrin wa so tó bá sọ pé yínká kọ ẹ yínká kìíní kan ó mì pé àwọn tí yínká ń kọ àwọn tó jẹ́ wípé wọ́n lack capacity àwọn tí àwọn èèyàn tó ń sọ pé Yínká ń kọ́ àwọn èèyàn ó ń ba èèyàn jẹ́ wọ́n ti examine yín wọ́n ti evaluate yín wọ́n ti rí pé ẹ lack capacity sórí ẹni tó bá lack capacity nìkan ni Yínká lè kọ́ so ó mì pé ẹ lack mental capacity ó yẹ kẹ́ wà London section torí tẹ bá ti wà tẹ bá ti lack capacity yẹn ẹ eh, lè ronú fúnra yín so gbogbo àwọn tó ní àwọn tí yín ká ń kọ yẹn wọ́n bìlítù wọ́n disregard yín wọ́n bìlítù ẹ̀yin tẹ fi pé bóyá ẹni tí mo bá ń kọ́ tí kì í ṣe pé ó lack mental capacity ah ó yẹ kí wọ́n lọ wo ọpọlọ ẹ̀ ó yẹ kí wọ́n re examine yín ó yẹ kí wọ́n evaluate yín gbogbo àwọn tí mo bá ń kọ́ tí wọn lack capacity ẹ really need kan lọ re-evaluate yín ẹ ní láti lọ visit eh, eh, psychiatrist honestly gbogbo ẹ̀yin tẹ́ bá fi pé mò ń kọ yín ṣe jẹ́ pé ẹ kì í ṣe adult ẹ lè ronú fúnra yín ẹ lè decide fúnra yín àwọn public lọ́sẹ̀ máa sọ pé èèyàn kan kọ yín then ẹ lack capacity ẹ ti wà mentally incapacitated ẹ need láti lọ visit ẹ tó máa evaluate ọpọlọ yín wọ́n ní láti fi yín sí under section torí tẹ bá ti lack capacity bẹ́ẹ̀ yẹn ẹ ẹ tí ẹ nílè gba oògùn ẹ lè decide bóyá kẹ gba oògùn tó máa heal nìyín so wọ́n máa fi ń sí under section ní either section two tó jẹ́ pé ó máa last twenty eight days láti lè take care yín look after yín láti gba oògùn àbí kí tẹ bá ti rí pé twenty eight days yẹn ti ń lapse ara yín ò dẹ̀ tí ìyá dáadáa wọ́n á gbé yín sọ́ndà section three tó máa wà longer than section two because according to àwọn nǹkan tí wọ́n ń sọ wọ́n ní ẹ lack capacity wọ́n ní ẹ wà mentally incapacitated ẹ lè decide ẹ ní nǹkan re-evaluate ọpọlọ ẹ̀yin tí wọ́n ní mò ń kọ́ torí ẹ̀yin tí n bá ń kọ́ ẹ ẹ tẹ̀dẹ̀ ń tẹ̀lé mi blindly that means pé ẹ ní capacity to decide ni the next point of action is to put you under section whether section two or section three kẹ́ lè gba treatment so that ẹ lè justify effort àwọn tó sọ pé mò ń kọ́ yín nǹkan tẹ̀ ń bá sọ̀rọ̀ yóò kì í ṣe illiterate àfi tí mi bá fẹ́ dáhùn kò sọ̀rọ̀ tí ò lé sí ẹ lè gba ẹ lè gba medication yín wọ́n lè fipá wọ́n lè fún treat yín because ẹ lack capacity ẹni tí ó máa da ilé èèyàn kan rú ẹni tó máa sọ̀rọ̀ tí èèyàn máa gbà that person lack ẹni tí ẹni tó ń gba ọ̀rọ̀ èèyàn gbọ́ ó lack capacity kò lè think fúnrara ẹ̀ ó lack capacity ó wà mentally derailed kò lè think ó wà deranged kò lè think fúnra rẹ̀ kò lè decide fúnra ẹ̀ so irú ẹni tí ò bá lè think fúnra ẹ̀ tí ò lè decide fúnra yẹn ó ti ní mental illness and tó bá dẹ̀ ní mental illness tó ti dé stage tó yẹ pé o ò lè think o ò tiẹ̀ mọ̀ o lack insight sínú nǹkan tó ń ṣe ẹ́ tó bá ti ní mental illness tó yẹ pé o lack insight ní nǹkan tó ń ṣe then other people like Yinka can decide for you other people like Yinka would decide on your behalf a lè teach ẹ nǹkan tó máa ṣe a lè wọ́n a lè lọ wọ́n á gbé ẹ sí ọ̀dọ̀ àwọn tó máa decide láti ṣe section láti hold meeting lórí ẹ so that wọ́n á lè medicate ẹ wọ́n á lè make ẹ wọn kò lè gba medication gbogbo ẹ̀yin tẹ́ ń lack capacity tẹ́ ẹ̀ lè ronú fúnra yín tó jẹ́ pé ètò yín ká ló ń ronú fún yín gẹ́gẹ́ bí àwọn èèyàn ṣe sọ it's so it's very very unfortunate pé àwọn èèyàn kan ń belittle a lot of people by saying Yinka ló ń decide fún wọn that means all those people Yinka is deciding for are incapacitated they are mentally derailed ìyẹn gbọ́ títà ó jókòó so ìwọ tó o bá lè think outside the box ìwọ tí ara ẹ bá kọ òótọ́ ọ̀rọ̀ ìwọ tó o bá wà mentally incapacitated leave my platform ìwọ tó jẹ́ wípé you need to hear from other people for you to be able to decide ìwọ tó o mọ oko tó dáa ìwọ tó o mọ ìgbádùn oko ìwọ tó o mọ pé wọ́n láti fíngà obìnrin wọ́n láti kíìsì obìnrin wọ́n láti mu ọmú obìnrin wọ́n láti jẹ abẹ́ obìnrin kí obìnrin tó wà arose then leave my platform my platform is not for you because I will continue to talk nobody no Jupiter nobody on earth can shut me up I'm bigger than anybody tó bá fẹ́ sọ̀rọ̀ nobody lè ṣe ń délé shut me ma continue no so if you are not satisfied you don't have to be on this platform i have not invited anybody to be here so you are you have a right except of course if you tell me you are mentally incapacitated if you tell me you are mentally derailed if you tell me you don't you lack capacity to decide then i can decide for you whether to listen to this program i can even mo tiẹ̀ tún lè you know mo tún lè shortlist program fún yín pé eléyìí ni kẹ́ listen sí eléyìí ni kẹ́ má listen sí that is if you put it forth that you are mentally incapacitated if you tell me that you cannot decide you lack you you you you you you um you can you are not oh oh oh le you lack discretion you cannot you cannot decide you are indecisive if you tell me that then i will be able to decide for you pé okay o this is the program you should listen to this one is not good for you that one is not good for you not until of course you have come to tell me that to open up that you are mentally derailed that you are incapacitated that you cannot decide that you, are, you need evaluation that you need assessment that you need medication that you need a section then I'll be able to otherwise I will be able to decide for you tó ti sọ yẹn that means you are whole you are healthy you are sound you are sane Mind, you are sane upstairs. You are sound minded. You are sane minded. Then you are fit to be on this program. Èmi ò kìí ṣe illiterate. Mo ti sọ fún yín. I'm bigger than gbogbo àwọn rantiranti yẹn. Kò lè ràn mí. Èmi ò dẹ̀ bèèyàn kan kó wá síbí. I want to believe everybody on this platform, we are adults and we can decide and we are not mentally uh, on balance. We are mentally stable. We've got things upstairs. We can think. We can act. We can react. We can decide. We are decisive. Uh, we are not. Uh, we will not allow anybody to bamboozle us or to push us around with just rubbish, badadash, gibberish. We will decide and we will talk. And they are free to make decision. I am not forcing anyone to come on my show. If you do not want to come on this show, exit. If you think my show is too vulgar for you because I, I have refused to change, I'm not going to change from being in TNT. I cannot change my brand because of anybody. It's not going to be possible. It only possible if you want to stop talking to me. Come, come stop talk. I have not forced anybody. I will continue to say it. You are you are here at your own risk. If you think it's risky for you for your own, exit if you think you have gained one or two things tó map má pilẹ̀ stay you are here at your own risk for you to be here i want to believe that you must have done your risk assessment you must have done your risk assessment because i want to believe that you are sound minded you must have done your risk assessment for you to still remain on this platform so anything you want to do you have to do your risk assessment before you venture into anything So if you have done your risk assessment and you think this platform is the best for you, wait. If you have carried out your risk assessment and you think this platform is a no-no for you, will tarnish you, will destroy you, exit, leave. As simple as ABC. Yinka is not forcing anybody. I have, I'm only inviting sound, sane-minded people. People with critical mind. People that can reason critically people that can criticize destructively constructively and tó dẹ̀ tún ṣì máa wà tó máa tó máa gorí wọn i don't want people that cannot see beyond their noses mi ò fẹ́ i don't want people that cannot see beyond what they say out i don't want people that cannot see beyond oh, eh, ìpàkọ́ wọn i want people that can foresee future I want people that can see things in the next in Koto Marshall in the next ten years I don't want people to equate pé ibi ẹ eh, bàbá Tinubu ti wọlé ó tán ibẹ̀ nìkan náà ronú dé I want people that can think wípé nǹkan tí Tinubu ti wọlé o these are the things these are the things tí bàbá yìí máa ṣe those are the kind of people I want on my platform not people that think they can climb they can use other people's platform to decline. I don't want people like that I want people that can reason along with me people tó mọ̀ wípé a lot of people don't want to hear the truth nǹkan tó fẹ́ gbọ́ nǹkan tẹ́ fẹ́ sọ èmi ò ní sọ bí ọkọ mi ò bá ti treat mi dáadáa wọn á dó mi ẹlòmíì á dó mi bí ọkọ mi ò bá ti mu ọmú mi bí ọkọ mi ò bá ti kẹ́ mi tí ò bá ti gẹ̀ mí màá dókò mi gbogbo ẹnu ni mo fi ń sọ yìí i'm not hiding you have to treat me like a woman you have to treat me like somebody like a human being you have to treat me like bí ọlọ́run ṣe sọ pé nǹkan ẹlẹgẹ́ ni mí tó tọkọ obìnrin ò bá ti treat obìnrin dáadáa obìnrin yàtọ̀ sí obìnrin obìnrin mi lè decide láti tẹsẹ̀ síta i am not going to blame such obìnrin obìnrin tó bá dẹ̀ decide láti jókòó sílé i will not blame such obìnrin. But emotionally, we are different, or we, we have diff people with different orientation and different background. Bẹ́ẹ̀ mi ṣe lè handle nǹkan, ó yàtọ̀ sí bẹ́ẹ̀ lòmí ṣe lè handle ẹ̀. Tọkùnrin kan bá lórí òun yí òun òun obìnrin handle. Ẹlòmí àbá handle ẹ̀. Tóbìnrin kan bá dẹ̀ lórí òun bàjẹ́, òun òun handle. Àwọn òmí àbá handle ẹ̀. And that is the truth. And I will not stop saying it, unfortunately you cannot you cannot stop me from talking you can only you cannot stop me from running my program you can only do a show you can only do whatever you want to do it's not touching me i'm unmovable I'm, nobody can move me i have come to stay ẹni tí ò bá ní wá ni ò ní wá ẹni tó bá máa dúró á dúró ẹni tí ò bá ní dúró kó take exit ọmọbọlá adélékè ọ̀run ẹ̀rẹ́ o mo ti block ẹ o má tún wá bímọ o go take exit it's not too much to ask This is what I'm asking for. This is what I'm requesting for. You don't have to be my friend. You don't have to like me. You do not have to look at me. You can you can like what comes out of my mouth if it's useful for you. If it's not useful for you, there's no point. Don't come on my platform and stop belittling people. Stop dragging them because when you drag people, when you try to score them from coming on my platform, you are saying they are mentally incapacitated. You want to start deciding for people, people that are sound and sane than you talking. Stop dragging people. Leave them to their conscience. But when you start saying, ah, that means ẹ̀yin sọ fáwọn when pé wọn ò lọ́pọlọ wọn ò lè decide on their own and I am telling you for those of you that cannot decide on your own you are free to speak to me you are free to tell me let me know your mental situation let's see where we can come in Let's see whether you deserve to be put on section. Let's see whether you are not decisive. Let's see whether you cannot reason on your own. Let's actually see whether it's Yinka that is really playing with your brains. Anyway, Lenny, mo kọ́kọ́ fẹ́ play voice note Baba ìyàwó tó ń bá ìyàwó ọmọ sùn tí n bá ti wá sọ yẹn tán gbogbo voice note tí n bá play ń bí no derogatory comments akọ̀fin kọ́ra wa lọ́gbọ́n ni and the essence of this like i said one na to tó show the essence of it ni pé tó o bá ti dó ìyàwó dáadáa mo tún tún sọ màá sọ lójú ọba ayé màá sọ lójú ọba ọba ọ̀run ọkùnrin tí ò bá dó ìyàwó ẹ̀ dáadáa wọn á do ọkùnrin tí ó bá ń dó ìyàwó tí ò mu ọmú tí ò lá òbò tí ò fìkà ròbò tí ò kíìsì ìyà ló fi ń jẹ obìnrin ìyà ló fi ń jẹ obìnrin tó o bá dẹ̀ tó bá dẹ̀ continue bẹ́ẹ̀ ìjọ́ tí obìnrin yẹn bá bọ́ sí ọwọ́ ẹni tó lè fi ìka ro òbò àbí ọwọ́ ẹni tí o kó ẹ̀ cough tó jẹ́ pé tó bá wọnú òbò báyìí kó máa kọ G-spot ní obìnrin yẹn á lọ ìwọ obìnrin náà tí ọkọ bá ń sọ wípé òun jí ẹ láàárọ̀ nígbà tí ọkọ ń lé lọ́wọ́ déere tó ní náà kò rí bẹ́ẹ̀ á dún ọmọ ọ̀dọ̀ ẹ má ṣe lògùn má mọ ọkọ ní rẹ́spẹ́ẹ̀tì okó òní obìnrin wọn máa kú tó bá máa kú ló máa kú béèyàn bá fẹ́ yàwó méjì gan okó ẹ̀ á tètè ṣiṣẹ́ dáadáa ju oníyàwó kan lọ òbò kan máa ń pa oko ni gbogbo ẹnu ni mo fi sọ òbò kan tí ọkùnrin sùn sí lójúmọ́ everyday everyday tí kò yẹ pé wọ́n ń travel wọ́n lọ káàkiri ó máa ń pa oko ni so gbogbo ẹ̀yin tí ìyàwó yín ọkọ yín fẹ́ yan ìyàwó méjì tó ṣe bó ṣe yẹ kó ṣe ẹ má wulẹ̀ gbogbo tá a ti sọ sẹ́yìn náà làwọn mi sọ mo fẹ́ wá play voice note ti bàbá tí mo sọ ọ̀rọ̀ tí mo ní mo máa sọ lórí ẹ̀ bàbá ìyàwó àti ìyàwó àmì bàbá ọkọ àti ìyàwó mo fẹ́ play voice note yẹn mo fẹ́ ká gbọ́ ká ṣẹ̀ṣẹ̀ wá ká ṣẹ̀ṣẹ̀ wá sọ̀rọ̀ lórí ẹ̀ yeah. hello àti yẹn ká ẹ kalẹ̀ láti ẹ. Eh ẹ eh, ok ó ti ṣẹlẹ̀ fún ó ti ṣẹlẹ̀ sí mi rí bóyá kí n ló ti ṣẹlẹ̀ rí nà bó yìí ń ṣẹlẹ̀ ó yìí ń ṣẹlẹ̀. mi ò kàn yé mi bó ṣe máa ń ṣẹlẹ̀ bí mo ṣe rí mẹ́sàgì yín lálẹ́ i was like ṣé èmi nìyẹn ọlọ́ ah, kò yé mi àti Yinka single mother ni mí. ta lẹ́ni yìí talẹ́ni talẹ́ni who is this person who. àǹtí mi. ẹjọ́ ta ló sọ̀rọ̀. wọ́n lọ́kàn kan òyà ń bọ́ ní ká ti ó tẹ̀ pàtì mọ́lẹ̀. Ah. hello. ó ní kí ni. mo ń bọ̀ mọ̀ mo ń bọ̀ hello mà kí lẹ wí mà. ẹ jẹ́ jẹ́ kí n máa play ẹ lọ ẹ̀gbọ́n mi kan ló pè é. pé bàbá ọkọ mi mi ò mọ̀ wọ́n as bàbá ọkọ mi nígbà tí a ti ní nǹkan rí nígbà yẹn so ìgbà tèmi à pẹ̀lú ọmọ wọn máa pàdé after introduction bàbá yìí ò sí around nígbà yẹn so after tó ṣe introduction tán làwọn dé meanwhile àwọn pictures tó máa ń send kò bàbá bàbá look old láwọn pictures tó máa fi wọ̀n mí so after introduction tí bàbá wa wà mí ah, kò ṣeé sọ pé mi ò mọ bí mo ṣe fẹ́ sọ pé èmi àti bàbá ẹ̀ ti ní nǹkan rí ṣó yẹn ṣùgbọ́n gbogbo ìgbà yẹn mo ti wà nínú oyún fún ọkọ mi ní gbogbo ìgbà yẹn so after tí mo bímọ tán bàbá travel after bàbá ṣàwà fún nénì ní period tí mo bímọ yẹn wọ́n tún travel padà cause bàbá ò sì ń ṣe naija base so ní gbàtọ́ mo ṣàǹṣe bí i two three years i think it's three years birthday ọkọ mi ò sí around so èmi pẹ̀lú méjì wa la wà around nígbà yẹn pẹ̀lú bàbá nǹkan kan ṣáà ṣẹlẹ̀ ẹ mọ̀ èmi àti bàbá ọkọ mi tún ní nǹkan kan papọ̀ kò sẹ́ni kò ṣeé sọ síta àti nǹkan mi ò mọ bí mo ṣe lè sọ síta bàbá ọkọ mi jẹ́ èèyàn tó láìvẹ̀ wọ́n wọ́n wà understanding ju ọkọ mi lọ ẹ wo àti kákòkàn yé mi mo ṣe rí mẹ́sẹ̀gì yín lórí Facebook nsìn ah, mo ní kí n sọ tọ̀dọ̀ mi o kò ẹ ṣe. nígbà tí mo béèrè lọ́wọ́ ẹ̀ mo ní ẹni tí mò ń sọ yìí ọ̀rọ̀ tó ti jáde nílé ọkọ nìyẹn ní tí mo fẹ́ tí mo fi ń play ní èyí ni pé láti buttress point tí àfa yẹn mè pé ẹ má máa sọ wípé ẹ̀gbọ́n ọkọ mi ni àbúrò ọkọ mi ni kó ní too much closeness pẹ̀lú ìyàwó yín pàápàá ìyàwó tẹ́ ẹ mọ̀ pé kì í dó dáadáa tẹ́ ẹ dẹ̀ ṣe dáadáa sí i obìnrin ló easy jù obìnrin ló ní mo tún fẹ́ play mi fún yín ẹ jẹ́ tún play mi fún yín eléyìí eléyìí dàbẹ̀rẹ̀ kó gbẹnu tán gan mo ti play eléyìí débi kan tẹ́lẹ̀ bọ̀ màá tún wá màá wá play ẹ̀ parí fún yín èmi ò ní dákẹ́ <laughs> ẹni tó bá fẹ́ fi mí jẹun lè máa fi mí jẹun lọ ó lè máa fi mí build the platform ẹ. yínká ìkàlẹ́ mà hmm. ah ìgbà tí mo rí post yẹn i was like ah because nǹkan tó ṣẹlẹ̀ sí mi ni mo kọ́ scroll scroll bẹ̀ mo kàn sí rò pé ah kí ni mo dẹ̀ ti ṣe rí o bó ṣe bẹ̀rẹ̀ lélẹ́yìí mi ò ní parọ́ màá sọ tòótọ́. So Ìgbà tí èmi àti ọkọ mi máa pàdé, èmi àti ọkọ mi ní, ọkọ mi kò níṣẹ́ lọ́wọ́ nígbà yẹn. Though oníṣẹ́ kékeré kan tó ń ṣe but later, ó lose iṣẹ́ A dẹ̀ ti ṣe introduction. So ó di pé kò lè san house rent mọ́. Àwa ni okay. Bàbá ẹ̀ dẹ̀ ní tó ń gbé, wọn ò ní tenant. Meanwhile, ìyá ẹ̀ ó ti kú, òun dẹ̀ ni only son a ṣá lọ síbẹ̀ bàbá yẹn gan ọ̀tẹ̀ ọkọ fẹ́ gbà pé ká wá ó nítorí òun ò ní lè free. kí lẹni yìí ń pè mí fún hello hello. because àwọn bàbá tó máa ń jayé tó máa ń kóbìnrin gan yẹn ni so òun gbà tá ṣàdé bẹ́ẹ̀ a bẹ̀rẹ̀ sí ń gbé pẹ̀lú wọn ẹ mọ̀ ẹni tí ò níṣẹ́ lọ́wọ́ ó máa try láti jáde á lọ ọ́zù á ṣe everything bàbá ọkọ mi dẹ̀ ní owó níwọ̀nba tara tiẹ̀ àmọ́ ó jẹ́ àwọn bàbá tẹ́ pé fàájì àtobìnrin lọ́ máa ń náwó fún wọn ò believe nínú pé bóyá káwọn tọ́jú ọmọ tọ́bí bàbá yẹn máa ń kó owó púpọ̀ sínú ilé gan lórí dọ́là débi pọ́n máa ń náwó káàkiri lọ patí jayé ṣe klọ́ọ̀bù gbogbo nǹkan bẹ́ẹ̀ yẹn ó wá dọjọ́ kan nírọ̀lẹ́ mo wá lọ bá wọn mo ní dádì ẹ jọ̀ọ́ gbogbo ìgbà tí mò ń sọ fún yín mi ìtẹ̀ tí ìlóyún débi pé mo fẹ́ bímọ fọ́kọ mi mo ní bó tiẹ̀ fifty thousand mo ní ẹ yá mi kí n máa tẹ̀ fún wọn nǹkan máa tà mo ní tí bá máa fi, tí bá ṣe rí òun, màá máa dá padà fún wọn. a àti lódodo, wọ́n dẹ̀ yá mi. Mo ṣà fi ń ta àwọn nǹkan kéékèèké kan níwájú ìta ilé wọn. Bóyá sí dọjọ́ kan nìyẹn, mo wà nínú kitchen. Bàbá wa bá mi, ó ní, "à, mo máa dress good o." Mo ṣà ní, "wọ́n ṣé." Wọ́n wá ní, "à, fifty thousand táwọn fún mi yẹn, àwọn ò ní gbà lọ́wọ́ mi mọ́." nípa àwọn dẹ̀ láìkì mi ò pé tí bá ṣe nǹkan táwọn fẹ́ páwọn lè fún mi two hundred thousand mi ní parọ́ bí mo ṣe gbọ́n yẹn mo wá níbi kí lè fẹ́ sà ah, bó ṣe ní káwọn máa tọ́jú mi nìyẹn pé ọmọ àwọn ò lè mọ̀ á níwà kó kúkú níṣẹ́ tẹ́lẹ̀ ah, mo kọ́ wò mo tún wá wo two hundred thousand yẹn bí mo ṣe wọlé lọ bá wọn nìyẹn ní bedroom wọn àṣà ṣe bàbá yẹn ṣàfùn two hundred thousand nígbà tó máa fún mi two hundred thousand yẹn mo ṣàbẹ̀rẹ̀ sí ni máa ọkọ mi béèrè pé bo mo ti rí owó mo wá parọ́ mo ní dáàdi ìyá mi wọ́n ní kí n máa dá padà fún àwọn lọ́sẹ̀ẹ̀sẹ̀ nígbà míì wọ́n ní èlò ní kí n máa dá padà mo náà ní kí n máa dá padà ní ten thousand ìgbà míì tí n bá ti rí owó yẹn ẹ mọ̀ pé nínú ọkàn tèmi mi mọ̀ pé irọ́ lè ní pa kò sówó kankan tí mo fẹ́ dá padà níbí kankan ìgbà míì á tún bá mi hustle pé ṣé o ti rí yẹn pé tí bá tún parọ́ pé mi ti rí yẹn pé á tún bá mi gé ẹ̀tẹ̀ meanwhile bàbá ò gbowó kankan lọ́wọ́ mi lẹ́yìn ìgbà yẹn èmi àti wọ́n ṣáà ń yọ ṣe mi ní parọ́ at the time mo fẹ́ wá gbádùn oko bàbá ọkọ mi ju ọkọ mi lọ mi ní parọ́ débi pé tọkọ mi bá fọwọ́ kàn mí gbà mí ara máa ma kan mí nígbà tó yá ọlọ́run ṣàṣe oríṣẹ́ mo tún di fún yín content after àgbà tó ríṣẹ́ ó ṣàkúrò ń bẹ̀ <laughs> nígbà tá a ṣàwà kúrò níbẹ̀ tá kó lọ sí ibi táwa ń gbé ta gan gbalé mo sì máa ìmá ni mo fẹ́ lọ bá dádì dáná màá tún wá màá wá dáná ìmọ̀ àti wọn tún ní nice time títí títí títí títí tí mi lè káyé ìgbà tó fi ṣẹlẹ̀ nígbà míì gan tọkọ mi bá travel bóyá tí iṣẹ́ tó ń ṣe tó travel bàbá ọkọ mi mo máa lọ sọ́dọ̀ wọn màá ní mo lọ assist dáàdì kò lè ní bínú kò ní bèrè anything tí bá débẹ̀ èmi àti wọn a ti jọ máa wà this weekend for weekend two days ìgbà tó wáyá ṣá tọkọ mi ti ń disturb mi fọ̀rọ̀ oyún òṣòyún mo wá sọ fún dáàdì pé dáàdì à nílè ní anything mọ́ for now pé kàn jọ ìgbà tó ṣàyà wọ́n wá fi mí lẹ̀ mo ṣàlóyún fọ́kọ mi mo bímọ bí mo ṣe bímọ tán ọ̀dọ̀ wọn láti wá ṣèkómọ padà ṣe ṣèkómọ tó lọ́dọ̀ wọn wọn wá ní kí n ṣe dúró pé gbàtẹ́ pé iṣẹ́ ọkọ mi máa ń lọ káàkiri ṣe program yìí máa stop ẹ̀ mi níwò mi ní ṣe mọ́ máa parí ẹ̀ ẹ bẹ̀rẹ̀ sí ní ṣe ẹ̀ ẹ mọ̀ pé mi sábà sọ pé bẹ̀rẹ̀ sí ní ṣe ẹ̀ sọ otherwise máa pa mi ní ṣe mọ́. bíi two years ago tó wá di pé wọ́n ti níbi stroke tá a lè ṣe kankan mú tó ṣẹ̀ṣẹ̀ wá ṣe láìsí so it's something I did I won't lie because even. thank you jare Olúwabùsáyọ̀ Yínká tiẹ̀ tì lórí kó dó bàbá ọkọ ẹ̀. mo kọ́kọ́ school kọjá mọ́ ọ̀pá nǹkan tí mo lè ṣe gangan tí mo ti ṣe rí dáadáa mi ní parọ́ bàbá tó bí ọkọ mi ni mi ṣe pé bóyá ará àta sí. Hmm, ẹ wá gbọ́. mo fi pé. nǹkan tó wá mu ṣe ibi tí mo ti fẹ́ kẹ́yìn ọkùnrin ìdìmú nìyẹn àti gbogbo èèyàn. nǹkan tó jẹ́ kí n ṣe kinní yẹn nígbà yẹn ọlọ́run má jẹ́ kíyàn rí poverty ṣẹ́rí because bàbá ọkọ mi jẹ́yàn tó jẹ́ pé kò ń ṣèyàn tó máa fi owó ẹ̀ bá ọmọ tó bí ṣeré ó jẹ́ èèyàn tó jẹ́ pé ẹ máa lọ lọ́wọ́ gbà tẹ bá wo voice note yẹn mo kọ́kọ́ sọ̀rọ̀ mo ní kò fẹ́ gbà ká wá gbé lọ́dọ̀ òun at the first place aláti bẹ̀bẹ̀ kakuwan wọ́n dẹ̀ ní owó ìyàmú nǹkan táwọn máa ń fowó ṣe ni pé kán kóbìnrin kan ṣe fàájì so ìgbà tó wá bá mi sọ kínní yẹn mo rí pé is an opportunity láti lè máa gbá owó lọ́wọ́ wọn láti lè feed láti lè wà òkè because that suffering was too much then. Hmm. nígbà yẹn so mo dẹ̀ rí pé time tèmi àti wọn fi jọ wà wọ́n wọ́n ṣe dáadáa in terms of financial wọ́n bẹ̀rẹ̀ sí ń ṣe dáadáa sí mi gan and nǹkan tó tún ṣẹlẹ̀ ní ìdàkejì ẹ̀ ni pé ní ìgbà tí ọkọ mi náà tún ríṣẹ́ ó jẹ́ èèyàn tóun náà tún awọ́ tí ò lè fi five naira tẹ́ pé kò jọ pa gidi ọtí lòun náà tún fọwọ́ mu hmm. akéde ni máa fi gba owó ọbẹ̀ lọ́wọ́ ẹ̀ bóyá lẹ́ẹ̀kan lóṣù kan ṣe ti ń gbọ́ obìnrin àti bàbá ọkọ mi ṣẹ̀ṣẹ̀ ń jáde ta ṣẹ̀ṣẹ̀ ń jáde yẹn òun fún mi lówó àwọn ló fún mi lówó ọjà ló fún mi lówó débi pé bísínẹ́sì mi ó ti gbèrò gan ó ti gbòòrò gidi gan débi pé ní ìtọ́kù yìí torí àwọn ọmọ mi méjèèjì èmi mo máa ń dá sanwó sùkúl agídí ni màá fi ń rí owó gbà lọ́wọ́ ọkọ mi kódà nígbà tí bàbá yìí kú mo ti bá wọn ti kú bàbá yẹn mo máa mo máa ń sunkún pé aláàánú mi ló kú yìí kí n má parọ́ fún yín torí ó di pé mi ò lè dá sanwó ṣọ́ọ̀bù mi mọ́ mo ṣe ń bá yín sọ̀rọ̀ yìí yìí ní fẹ́ ṣe mo lè ṣe fídíò yẹn fún ẹ̀yin nìkan kẹ́ wò ó kẹ́ má send ẹ sórí social media because àwọn tó súnmọ́ mi tó jẹ́ wípé wọ́n wà ní platform yìí yẹn pọ̀ tó jẹ́ wípé tí ẹ bá rí inú yàrá kan tí mo kó ọjà mi sí ẹ kú ajé kù kalẹ̀ ẹ ní à ah, ṣáwọn ọjà yìí ò ní bàjẹ́ níbi tó wà lórí pé mo bẹ ọkọ mi tì bá mi wá owó tí màá fi gba ṣọ́ọ̀bù àmọ́ kò rẹ́dì àti ṣe kankan. Hmm. ṣe ti ń gbọ́. bí mo ṣe ń bá yín sọ̀rọ̀ ẹ̀ lẹ́nu ọjọ́ mẹ́ta yìí ni mo kúrò nílé pé kólúkálù kúkú fẹ́ kó máa lọ because aláàánú mi tó jẹ́ bàbá ọkọ mi òun ló ti kú yẹn hmm. so ẹ mọ̀ nígbà míì nǹkan òun dédé èèyàn ṣe bọ̀ tẹ́ bá wo àwọn ìṣòro tó wà nínú ẹ̀ èèyàn máa fẹ́ ṣe dóò mo mọ̀ pé nǹkan tí mo ṣe ìwọ ni kò lè dá àmọ́ nígbà míì ibi tí èèyàn máa ń bá ara èèyàn hmm. nígbà míì tí bá dá wà mo máa ń ronú ah! pé in fact kò yẹ kí kú mú bàbá yìí lọ kódà mi ì gbọ́dọ̀ sọ pé ó yẹ kó mú ọmọ ẹ lọ ìyẹn tó jẹ́ ọkọ ẹ kó fòun lẹ̀ ipò yẹ kó mú ọkọ ẹ lọ kó fòun lẹ̀. so kò jù bẹ́ẹ̀ lọ màá mo máa gbé ó ṣeé ṣe kí n padà gbé ọmọ yìí wá mo lè gbé wá màá tún gbé wá live mo ṣe gbé di ọ̀dà wọn wá màá gbé wá live fún yín èmi ò ní bá wọn pílànì kankan lẹ́yìn ọlọ́run ò ní jẹ́ tó bá kú ọjọ́ kan tí màá ṣe yẹn kọ́ lọ́run kó gbẹ̀mí mi èmi ń ṣe alábòsí ọlọ́run dẹ̀ kẹ́mi tó pọ̀ mi ń ṣe onídọ̀tí mi ń ṣe ẹni tí ò rí jájẹ èmi ti kúrò nínú gbogbo yẹn bọ̀ nǹkan tó mú mi máa mú àwọn nǹkan yìí wá ni wípé ó dùn sọ fún ọ̀pọ̀lọpọ̀ èèyàn láti condemn obìnrin tó bá fàìnà rẹ̀ nírú ṣù yìí but kí ni ẹ̀kọ́ tá a kọ́ nínú ẹ̀ eléyìí ni òun ò bá kò bá da kó jẹ́ ọkọ òun ló kú pé bàbá ọkọ òun ni aláàánú òun mi ì sọ pé nǹkan tó ṣe dáa bí nǹkan tó ṣe bí ò ṣe dáa bẹ́ẹ̀ náà ni ọkùnrin tó fi obìnrin lẹ̀ tí ò tọ́jú ẹ̀ ò ṣe dáa bẹ́ẹ̀ náà ni ọkùnrin tó fi obìnrin lẹ̀ tó jẹ́ wípé bàbá ọkọ ló wá ni obìnrin bá ń rí bíi mẹ̀sáyà àbí ọ̀nkú àdúgbò kan àbí ọ̀gá ẹ̀ níbi iṣẹ́ kan lobìnrin rí ní bíi mẹ̀sáyà bẹ́ẹ̀ náà ni ò ṣe dáa mi ò ní support nǹkan tí ò dáa láíláí àmọ́ gẹ́gẹ́ bí ò ṣe dá kí ọkùnrin máa na obìnrin bẹ́ẹ̀ náà ni ò ṣe dá kí obìnrin máa provoke ọkùnrin débi tó máa fi na obìnrin ẹ má jẹ́ ká máa focus lórí nǹkan tí obìnrin ṣe tí ò da ẹ wọ́n ṣe olórí burúkú lóbìnrin yẹn ó ṣe kíríkọ àdàbí ìwọ tó o bá ń pe obìnrin náà ló lórí burúkú tí ò bá níbi ìkọ̀kọ̀ mo máa ń sọ fún pé gbogbo wa la níbi ìkọ̀kọ̀ mi ní nǹkan tó ṣe ò da àmì ó da mi ì sọ pé bó ṣe ń dó bàbá ọkọ ẹ da mi sọ pé bó ṣe ń ronú pé ọkọ ló yẹ kó kú kí bàbá wà láàyè kó dáa bọ bẹ́ẹ̀ gẹ́gẹ́ àìmọye obìnrin nínú ilé tí wọ́n máa ń fi àdúrà ran àlè lọ́wọ́ tọ́dẹ̀ máa gbàdúrà pé kí ọkọ àwọn kó ló ń gbà tọkọ bá ní wọ́n lára nígbà tọkọ bá ní kọ́ fòkọ nìṣó tọkọ òfin wọn lọ́kọ̀ balẹ̀ wọ́n á tọrọ ikú fọ́kọ àìmọye ọkùnrin náà nígbà tóbìnrin bá ní wọn lára tí òfin tí òfin wọn lọ́kọ̀ balẹ̀ wọ́n á tọrọ pé tí àti ẹ máa bá tiẹ̀ lọ kó jẹ gbé ìyí tí mo mú wá fún yín nìyẹn bí mo dẹ̀ ṣe máa máa mú wá nìyẹn ṣe rí ọmọbìnrin mo máa gbé wá life bí mo ṣe gbédè ọ̀dà wọn wá màá tún wá interview ẹ̀ live mi ní jẹ́ kẹ́ rojú ẹ̀ àmọ́ èmi olúyinká o èmi ò kí ń èmi ò ń parọ́ mi dẹ́ ń plan anything lẹ́yìn olúwa ló fi iyì fún olúwa ló fi iyì fún adìyẹ tó fi ní ogbe pẹ́pẹ́yẹ lè máa bádìyẹ ṣọ̀tẹ̀ bẹ́ẹ̀ olúwa ló fi ìfádìyẹ wọ́n máa trust mi torí wọ́n mọ̀ pé mo máa protect image àwọn wọ́n mọ̀ pé mi ì ní ṣojú àwọn síta wọ́n mọ̀ pé mi ì ní tú àṣírí àwọn wọ́n mọ̀ pé àwọn èèyàn kan máa rant máa sọ̀rọ̀ ni ẹ ẹ lè ní contact wọn so wọ́n máa protect wọ́n máa wọ́n open up sí mi wọ́n máa open up sí mi béèyàn bá dẹ̀ mo hùn ohun ẹyan kọ̀ọ̀kan ló wà láyé tó bá wá bá mi pé mi ni mo sọ̀rọ̀ yìí tó bá ti rójú mi tó o dẹ̀ rí footprint mi tó o rí nọ́mbà mi tó o rí orúkọ mi tí máa sọ fún ẹ pé mi kọ́ ni mo sọ kò sí nǹkan tó lè fi proof pé mi ni mo sọ so ẹ gbàgbé pàbíyá ohun kò sí nǹkan tó lè fi proof pé mi ni mo sọ anyway ẹ jẹ́ kí n dá dúró mi torí mo ní show fún gbogbo ẹ̀yin olólùfẹ́ olóyinka TNT a máa pàdé ní eh, ní Island Hotel beside MKO Abiola Garden behind NNPC gas plant a máa pàdé èmi náà múra mo ń lọ síbẹ̀ sẹ́yìn èmi ló yẹ kí n bá yín bẹ̀ kò yẹ kẹ́yìn bá mi bẹ̀ mo sì ń gbé ọmọbìnrin yìí bọ̀ live kí n tó kúrò níbí báyìí kẹ gbọ́ gbogbo ẹ̀yin ọkùnrin ọgbọ́n lélẹ́yìí ń ẹ má jẹ́ kéèyàn kọ́kọ́ tọ̀ yín bẹ́ẹ̀ bá ti tọ́jú ìyàwó yín tẹ́ ẹ̀ fi lọ́kàn balẹ̀ ẹlòmíì á do ẹlòmíì tó dẹ̀ ń do yẹn tẹ́lòmíì bá dẹ̀ ti ń do obìnrin kò ní bá yín sọ pé kẹ́ ẹ wà láàyè ọkùnrin ló lè do obìnrin míì tó lè jẹ́ pé ó tún ṣì lè manage láti love ìyàwó ilé ẹ̀ bẹ́ẹ̀ tí obìnrin bá ti ń dún ọkùnrin mi ẹ gbàgbé ẹ̀ kò ní bá yín rèrò re èyí ni mo mú wá fún yín ní ọ̀sán yìí sabarikolo.com ẹ lọ rẹ́gísítà bẹ́ẹ̀ o ẹ má gbàgbé lẹ danabit gbogbo ẹ̀yin tẹ̀sí fẹ́ pè mí ó sì ń ta wàràwàrà ẹ tí n bá dé padà sí London màá wá ṣàlàyé fún yín nípa apartment kan tí ẹ lè máa dé sí pàápàá èyí tẹ́ ń bọ̀ nílé fún sọ́mà màá wá ṣàlàyé màá fún yín ládẹsẹ̀ wọ́n á tún fún yín ní discount fún security tí ò ní tí ò ní àbàwọ́n níbi tírú àwa yìí wà tí a dẹ̀ lè tí a dẹ̀ lè dúró síbi tí ò sí wàhálà ẹ màá bá màá sọ fún yín tí n bá dé lágbára ọlọ́run ẹ jẹ́ máa fi sí ìṣe àlọ nítorí show àápàdé gbogbo ẹ̀yin tẹ́ máa wá sí show yẹn ẹ gbọ́ winiwini ire o ó dàbọ̀.